n tí a fẹ́ bára wa sọ òun náà ni àwọn ẹ̀kọ́ àti àwọn ìdájọ́ tó ń bẹ fún sínsín gbogbo wa la ti mọ sínsín pé alágbájá ah, sin sínsín a mọ̀ pé atẹ́gùn kan ni tó máa jáde láti inú imú wa torí nǹkan kan tó ṣẹlẹ̀ bí a kan kó sí wa mọ́ àbí nǹkan kan ní kíni èèyàn á sín atẹ́gùn á sì ṣe kíni á jáde sínsín tá a wí àǹfààní pọ̀ àǹfààní tó ń bẹ lára pé kéèyàn sín àǹfààní yẹn ṣe kíni ó pọ̀ tó ṣe pé ní àwọn dókítà gbogbo àwọn tó ń jẹ́ onímọ̀ mẹ́sìn wọ́n fi rinlẹ̀ pé àlàáfíà ń bẹ ń bi kíni kéèyàn sín kó sín kankan jáde sísìn tá a wá wí ó wá ní àwọn ẹ̀kọ́ tó jẹ́ ti ṣẹ̀ríà àti àwọn ìdájọ́ nínú ẹ̀ òun náà ní pé kíni ọlọ́run ọba balẹ̀kíọ́lá ó nífẹ̀ẹ́ sínsín kéèyàn máa sín ànábì wa muhammad ìkọ́lá àti ọ̀dà náà kó máa bá ó ń sọ báyìí wípé dájúdájú ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ kíni sínsín ó dẹ̀ ti wá nínú súnà ànábì wa muhammad náà hadis báwo la ṣe máa máa ṣe alihamudulilayi báwo la ṣe máa máa dúpẹ́ fọlọ́run tí a bá sín tán òun náà ni pé tá a bá ti sín tán àá sọ alihamudulilayi eléyìí ìtọ́ka ló jẹ́ kéèyàn máa ṣe alihamudulilayi kéèyàn máa ṣe ìtọ́ka ló jẹ́ fún ọlá tọ́lọ́wọ́n bá ṣe àti ìkẹ́ ńlá tí ọlọ́wọ́n bá ṣe fún ẹrú ẹ̀ torí pé kí ni sínsín tó sìn yẹn ó ṣe kí ni ó mú ìnira kúrò lára onítọ̀hún ni téèyàn bá ti sín báyìí ó mú kí ni ìnira kúrò lára ẹ̀ ní látara pé kí ni ó sìn yẹn lẹ́yìn ìgbà tó tún wá sí tán ọlọ́run tó wá ṣe lófin fún pé kó ṣe kí ni kó ṣe alihamudulilayi tó ṣe pé ní ọlọ́run ó tún sán lẹ́sàn lórí pé ó ṣe alihamudulilayi yẹn lẹ́yìn tó bá tí ọlọ́run bá sán lẹ́sàn ló gbọ́ sẹ́yìn ọ̀dọ́ rẹ̀ wọ́n á tún ṣe ìwà kí ni wọ́n á tún wá ṣe àdúrà fún àdúrà oore wọ́n á ṣe kí ni wọ́n á ṣe fún un. àgbà wa látọ̀dọ̀ Abu Hurairah kọ́lọ́mbà yọ́nú sí ó ní látọ̀dọ̀ ànábìwá Muhammad ìkẹ́ ọlọ́run àtìlẹ́ ọlọ́run kó máa bá ó sọ pé ànábìwá Muhammad wí pé kí ni tẹ́nì kọ̀ọ̀kan nínú yín bá sín kó máa ṣe gbólóhùn alhamdulillah tí kọ̀ọ̀kan nínú yín bá ti sín kó ṣe kí ni kó ṣe alhamdulillah tó bá ti ṣe alhamdulillah yẹn kí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ní ọmọ ìyá ẹ̀ ní àbọ̀ rẹ̀ ni kó dá lóhùn kó sọ ni yarhamukallah kó dá lóhùn pé yarhamukallah tó bá ti wá sọ fún pé yarhamukallah yẹn kẹ́ni tó sìn yẹn ti wá padà wá sọ fún padà wípé kí ni yahdikumullahu wa yuslihu balakum so sunna Ànábì wa Muhammad ni fún ẹni tó sìn àtẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ tó gbọ́ tó sìn nínú ẹ̀tọ́ mùsùlùmí ni ó wà pé kí ni tó bá ti sìn tó dẹ̀ ti dúpẹ́ fọlọ́run ọba gbóhùn sín tó ṣe alihamudulilayi kí ẹni tó bá gbọ́ kó sín tó wà ní tòsí ẹ̀ tó gbọ́ kó sín kó ṣe kí ni kó ṣe àdúrà fún àdúrà fún àdúrà wo ló ṣe fún yóò sọ fún pé kí ni yarhamukallah torí pé kí ni ànábìwá Muhammad kẹlẹ́ àwọn tẹ́lẹ̀ aláǹkó máa bá ó sọ báyìí wípé tí kọ̀ọ̀kan nù yín bá ti fi lè sìn tẹ́ni tó sìn yẹn dẹ̀ dúpẹ́ fọlọ́run tó ṣe alihamudulilah ó ti tọ́ lórí gbogbo mùsùlùmí kó ṣe kí ni tó gbọ́ kó sọ fún pé kí ni yarhamukallah tó bá ti fi lè gbọ́ ẹni tó sín tẹ́nìyẹn dẹ̀ ṣe alihamudulilah ẹnìyẹn ti lẹ́tọ̀ọ́ sí kó ṣe yẹ̀rọ̀hámúkàlá fún ìtumọ̀ yẹ̀rọ̀hámúkàlá pé ọlọ́run ó kẹ́ ọjà sí pé ọlọ́run ó ṣe kíni ọlọ́run ó ṣe àlàáfíà fún ẹ tí ó ṣe pé ní yóò máa bẹ lọ lẹ́yìn kíni lẹ́yìn ọlọ́run látara ètò sìn ọlọ́run ó ṣe àlàáfíà fún ẹ ọlọ́run ó sì kẹ́ ọ àwa fẹ́ fún ẹnikẹ́ni tó bá ti sín tó ẹ afẹ́ fẹ́ni tó bá ṣe kíni tó bá sín kó dá ẹni tó bá ṣe yarhamukallah fún ó sín ó ṣe alhamdulillah ẹni tó wà nítòsí ẹ wá sọ fún ẹ pé yarhamukallah so ìwọ tó sín yẹn náà òun láti dá a padà wàá sọ fún ẹni tọ́hún báyìí wípé yahdikumullahu wa yuslihu balakum ẹnikẹ́ni tó bá wá ṣe ń pe ní tiẹ̀ ó sín kò kò ṣe alhamdulillah lẹ́yìn ìgbà tó sín tán tí ó bá ti ṣe alihamudulilayi àní ṣe kíni àní ṣe yarhamukallah fún ẹnikẹ́ni tó bá sin tí ò ṣe alihamudulilayi àní ṣe yarhamukallah fún ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ṣe pé ní ó sin gbà tó sin tán kò wá ṣe alihamudulilayi yẹn látara pé bí ó gbàgbé ó gbàgbé kò ṣe é so ẹni tó bá wà nítòsí ẹ̀ a fẹ́ kí ẹni tó bá wà nítòsí ẹ̀ kó ṣe kíni kó rán létí pé ah o tí ì ṣe alihamudulilayi so tó bá ti fi ṣe alihamudulilayi tó rán létí tó ṣe alihamudulilayi kán lè ṣe kíni kán lè ṣe yẹ̀rẹ̀hámúkàlá fún so òun láti kọ́kọ́ ṣe alihamudulilayi kí wọ́n tó ṣe yẹ̀rẹ̀hámúkàlá fún ẹ̀wà rẹ̀ tó bá ṣe pé ní sínsìn ẹ̀ ti kọjá ẹ̀mẹ́ta ó sín lákọ̀ọ́kọ́ ẹ̀kejì ẹ̀kẹta tó wá ti ń di pé sínsìn ẹ̀ ti ń léra so tó bá ti kọjá mẹ́ta àní ṣe yarhamukallah fún mọ́ níta wọn máa ṣe fún ni pé àfàkàlá innaka maskum ọlọ́run fún ọ lálàáfíà kàtà ń ṣe ọ́ so àfàkàlá ní kíni lèèyàn máa ṣe fún èèyàn sọ fún pé èèyàn sọ báyìí fún pé àfàkàlá innaka maskum ìyẹn tó ṣe pé ní sísìn ẹ̀ ti di ó ti kọjá mẹ́ta tí a bá ń kírun jímọ̀ lọ́wọ́ tí ìmọ̀ ẹ̀ tí màmúù táwa tá ń gbọ́ ó túbà tí kan tó bá máa ṣe alihamudulilayi tiẹ̀ kó ṣe ní bòńkẹ́lẹ́ ni kó má ṣe síta ìyẹn ẹni tó ń gbọ́ túbà lọ́wọ́ ń jọ jímọ̀ tí mọ̀ọ́mù ṣe túbà lọ́wọ́ tó ìkan náà tó ń gbọ́ túbà wá sín tó bá ti fi lè sín yẹn kó ṣe alihamudulilayi yẹn ní kíni kó ṣe ń bòńkẹ́lẹ́ ni tó bá wá ṣe alihamudulilayi yẹn ní gbangba tó ṣe síta lẹ́yìn tó sín tán kò tọ́ fún gbogbo àwa tó kù tá ṣùgbọ́n tó wáyé pé mọ̀ọ́mù ló sín tí mọ̀mù wá sí ìgbà tí mọ̀mù sí mọ̀mù wá ṣe alihamudulilayi sí gbangba tí gbogbo àwọn tá à ń kírun tá à ń gbọ́ tó bá yẹ pé ìmọ̀mù yẹn dákẹ́ torí epo sí yẹn bóyá sí tán yẹn tó ṣe alihamudulilayi wá dákẹ́ kò sí tó burú níbi kí gbogbo àwa tá à ń ṣe kí n ta gbọ́ alihamudulilayi ká ṣe kí ni ká ṣe yarhamukallah fún ṣùgbọ́n tí mọ̀mù yẹn ò bá dákẹ́ lẹ́yìn tó sí tán tó ń ṣe ó túbà lọ bẹ́ẹ̀ àní kí ni àní ṣe yarhamukallah torí pé kí ni ó túbà ń lọ lọ́wọ́ ẹni tí ò kì í ṣe mùsùlùmí tó bá sín ẹni tí ò ń ṣe mùsùlùmí ó sín ó wá ṣe alihamudulilah tí mùsùlùmí bá gbọ́ pé eléyìí bíyà christian ni àbí yehudi tó ṣe tó tó ó sín kò tẹ́ ń ṣe mùsùlùmí wá ṣe alihamudulilah tí mùsùlùmí bá gbọ́ kí ni mùsùlùmí yóò sọ fún mùsùlùmí yóò sọ fún pé hadakallah àbí kó sọ pé àfàkallah ní tí mùmí máa sọ fún ẹni tí òun ṣe mùsùlùmí tó sin tó ṣe alihamdulilayi nìyẹn torí pé kí ni àwọn yẹwúdí wọ́n máa ń sin níbi ibi ọ̀dọ̀ àná wọ́n máa ń sin nítòsí ànábì wa Muhammad ìkẹ́ náà àtìlẹ́ náà kó máa bá wọn máa lọ sin tòsí ẹ máa mọ̀ sin tòsí ẹ kí ànábì lè sọ fún wọn pé yarhamukumullah kọ́lọ́ kánábì lè sọ bẹ́ẹ̀ fún wọn ṣùgbọ́n ànábì ò ní sọ bẹ́ẹ̀ nítànábì máa ń sọ fún wọn àkórira ẹ̀ fún ẹnikẹ́ni tó bá wà nínú tọ́ílẹ̀tì tó fẹ́ lọ tó lọ ń bí àbùkátà wà ní tọ́ílẹ̀tì tó fẹ́ bí àbùkátà kó máa wá ṣe yẹ̀rẹ̀ hámọ́kà láàfin tó sin tó gbọ́ téèyàn kan sin ta kó máa ṣe yẹ̀rẹ̀ hámọ́kà láàfin ìwé lè wà ní tọ́ílẹ̀tì akọ̀ àkórira ẹ̀ bákan náà àkórira ẹ̀ fún ẹnikẹ́ni tó ṣe pé ní òun fúnra ẹ̀ wà ní tọ́ílẹ̀tì ó wá sin àkórira pé kó ṣe kíni kó ṣe alihamdulilayi pẹ̀lẹ́nu ẹ̀ àkórira ẹ̀ pé kó ṣe kíni kó ṣe alihamdulilayi pẹ̀lẹ́nu ṣùgbọ́n ó tọ́ fún kó ṣe é sọ́kàn ó tọ́ fún ẹni tó wà ní tọ́lẹ̀tì báyẹn tó wá sín kó ṣe kíni kó ṣe alihamudulilayi yẹn sínú ẹ̀mí ẹ̀ ẹni tó ń ṣe ẹni tó fẹ́ sín ó tọ́ fún kó ṣe kíni tó bá máa sín kó jẹ́ kó lọlẹ̀ kó jẹ́ kí ohun ẹ̀ lọlẹ̀ kó má gbé sókè rẹpẹtẹ kó má gbé sókè rẹpẹtẹ tó bá ti tó bá ti sín kó dẹ̀ ṣe kíni kó ṣe kó kó dẹ̀ ṣe kíni kó fi nǹkan kan bo bí ojú ẹ̀ tó bá yẹ pé bí handkerchief wà lọ́wọ́ àbí nǹkan kan kó ṣe kí ni kó fi bo ojú ẹ̀ mẹ́nu so kí ẹ kó fi bo ojú ẹ̀ so that kíní tó ń jáde lẹ́nu ẹ̀ ò ní kò ní ṣe kíni tó bá jáde láti ẹnu ẹ̀ àbí mú ẹ̀ kò ní lọ kó ṣùtá bá ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ kò ní ní ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ kó má sì lọ kó ìnira bá yẹn kó dẹ̀ má yí ọrùn sọ́tún tàbó sìn tó bá fẹ́ sìn kí ó má ṣe kíni kó má bàa kó ìnira bá òun gan fúnra ẹ̀ tó fẹ́ sìn.